you bá gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún iléyá tún ti wọlé wẹ́rẹ́ kámáyọ̀ láyọ̀ ju ọ̀fẹ́ ló tọ́ ọ̀fẹ́ ni ó ṣe é púpọ̀ ọdún láyé. àkú àmójúbà gbogbo wa àkú àmójúbà ayé pátá ọdún iléyá tún ti wọlé wẹ́rẹ́ àti múmìnà láyọ̀ ju ọ̀fẹ́ ló tọ́ lápá àlàbò púpọ̀ ọdún láyé. àmà àkú àmójúbà gbogbo wa gbogbo wa àkú gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún. أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد صفور الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Allahu Akbar

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفقد هذا الحديث أنتم مدينون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقون وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون وأما إن كنتم غير مدينين وأما إن كان من المقربين فله وريان وجنات نعيم وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتسلية جليل إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا آنية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاجية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذب الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر سمع الله لمن عبده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له اللهم اهدنا صراطك المستقيم واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته ايها الاخوه اخوه المؤمنين اخوه الايمان اليوم يوم العاشر من ذي الحجه الذي أمر الله المسلمين أن يخرجوا إلى المصلى لأداء صلاة العيد صلاة العيد سنة تسن على الرجال والنساء والصبيان مسافرين كانوا أو مقيمين جماعة أو منفردا في البيت أو في المسجد أو في المصلى ومن فاتته الصلاة مع الجماعة صلى ركعتين ويستحب تهنئة بالعيد لما روي عن النبي صلى الله عليه وسلم كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقوا يوم العيد يقولون لبعض بعض لبعض تقبل الله منا ومنك ويستحب الجس والتطيب ولبس أجمل الثياب يوم العيد ولقد أمرنا رسول صلى الله عليه وسلم أن نلبس أجود ما نجد وأن نتطيب بأجود ما نجد وأن نضاهي بأثمن من نجد ويستحب الخروج إلى المصلى وأفضلها خارج البلد ومن مستحبات صلاة العيد مخالفة الطريق والذهاب إلى العيد بطريق والرجوع في طريق آخر سواء كان إماما أو مهموما ومنها إعطاء النقود للأطفال والضعفاء من أجل إدخال السرور إلى قلوبهم من محاسن العبادات وإدخال السرور على المسلم كبيرا كان أو صغيرا أمرا رغب فيه الشر المتأخر وأخيرا إن يوم عرفة ويوم النهر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام الأكل والشرب وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال man kana lahu sa'atun wa lam yudahi wa la yakribuna musallana allahumma inna nas'aluka siyadatan fi din wa barakatan fil umri wa siyatan fil jasad wa sa'atan fil rizqi wa tawbatan qabla al maut wa shahadatan inda al maut wa maghfiratan ba'da al maut wa afwan inda al hisab wa amna min al adhab wa nasiban fil jannah اللهم ارزقنا النظر إلى وجهك الكريم آمين ọlọ́run bá ní kó sojú èmi èmi ìta wà ìlú jẹ́ déédéé oṣù ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá inú oṣù kejìlá tá à ń pè ní zulu ijá inú oṣù Islam ọdún ilé tá à ń ṣe yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú anabi Ibrahim aleyhi salatu wa salam tí a bá dẹ̀ ronú àwọn ẹ̀sìn gbogbo àwọn ẹ̀sìn náà gbàgbọ́ pé anabi Ibrahim ni bàbá àgbàgbọ́ ó wá ṣe wá pé islam nìkan ló kù tó ń tẹ̀lé orípa anabi ibrahim anabi ibrahim alayhi salatu wasalam láti kékeré lọ́lọ́run ti fún ní òye ló ti fún ní ọgbọ́n tó jẹ́ pé wá ń wádìí pé ẹ̀sìn táwọn bàbá òun ṣe yìí ǹjẹ́ ọ̀nà wà ń bẹ̀ ká máa sin igi ká máa sin ọ̀pẹ̀ ọlọ́run fi ọ̀nà mọ́ ànábì Ibrahim dé pé láti ọmọdé lẹ̀sìn ni ẹ̀mí ẹ̀ ti kọ́ gbogbo àwọn ẹ̀sìn yẹn ànábì Ibrahim ó wá wá ọlọ́run mọ̀ ọlọ́run sì fi ọ̀nà mọ́ dípò bẹ́ẹ̀ sí ká máa ṣe igi ká máa ṣe ẹ̀pẹ̀ táwọn òbí ẹ̀ ṣe ànábì Ibrahim ló ń bá wọn ṣe ó wá pe ọ̀rọ̀ níjọ́ kan ó ṣe bí ẹni tó sùn nítorí pé bèbè bá wọn lọ síbi òòṣà yẹn nígbà tó wá di pé wá rí gbogbo àṣà yẹn ó wá gbé oúnjẹ fún wọn ó gbé omi fún wọn pé tá à ń pè lọ́lọ́run ẹ jẹun ẹ mú àwọn èrè wọn ò lè jẹun mi ló wá rí pé àgbẹ̀ táwọn òbí òun ṣe ànà àmọ́ òbí ẹ̀wọ̀n bínú ní ṣókí wọ́n padà ní kó dáná kó sọ ànábì Ibrahim sínú iná kó sun láàyè ọlọ́wọ́ ní kúnlẹ̀ ya náà ní baridan ọlọ́wọ́ pa iná ní àṣẹ pé gbogbo nǹkan tó máa ń jó ìrànú ẹ kó pọ̀ ń bẹ̀ kí náà yẹ di tútù wasalaamun kó túmọ̀ àjẹ́ tútù làásán kó jẹ́ tútù àlàáfíà fún ànábì Ibrahim nítorí bí náà ṣe lè jó ìrànpa bẹ́ẹ̀ náà lòtútù náà lè pààyàn ọlọ́mọdé méjèèjì sí wa ọlọ́wọ́ ní kí náà yẹn kó di tútù kó di tútù àlàáfíà fún anabi ibrahim nígbà tó wá gbọ́nù yẹn ó ní níza ibùn ilẹ̀ ẹ̀rọ bí sayadin máa padà máa máa lọ ọ̀dọ̀ ọlọ́run afọ́nàmọ́ ọlọ́run fi anabi ibrahim ọ̀nà lẹ́yìn náà ọlọ́run fún ní ọmọ táwọn pè ní ismail alayhi salatu wa salam ó dijọ́ kan ní anabi ibrahim ìní aráfin mọ̀nà ó lóun rí lójú oorun an azbauka pé mò ń dú ìwọ ọmọ mò ń dú ẹbí ọrùn anabi Ibrahim dẹ̀ àwọn ànábì Ọlọ́run tí wọ́n bá rí nǹkan nítorí ọ̀nà tó lọ́wọ́ ń gbà bá wọn sọ̀rọ̀ ó fi oríṣiríṣi inú ẹ̀ náà lójú oorun ìtọ́wò yẹn wá ń sọ pé ojú ọmọ fún ọ wá lérí pé tóun bá gbẹ̀dà bíkọ́yìn òtún máa tún pápẹ́ lọ́wọ́ pẹ̀lú àìkúra fat ìtàn ìpínlẹ̀ sọnù àwọn ànábì Ọlọ́run kì í wà desperate bí gbogbo wa tún máa wá dá òtún Ọlọ́run ànábì Zakariya ní sọlátọ̀ sàlám ó sọ pé ọlọ́mọ á kú bíbọ̀ àríkàrọ́ bí ṣèkìyàn ó ní mi ò lè jákọ̀ pé ọlọ́mọ máa ṣe ìgbà tó máa ó lè pẹ́ àbí àmì ní dáhùn tó yẹ pé ó máa ṣe so ibanu bí Ibrahim sọ́fà wá lérí pé bó ṣe kan náà máa dú òrí bẹ́ẹ̀ so ànábì Ibrahim alayhi salatu wasala ó ka nǹkan tó ń rí ní ojú oorun yẹn ó mọ̀ pàṣẹ ní lọ́dọ̀ Ọlọ́run ó wá sọ fún ànábì Ismail tó jẹ́ ọmọ ẹ̀ ànábì Ismail dẹ́nu fẹ́ǹsọ̀ mọ̀ọ́sà mọ́ọ̀dà tára sàtàjínú ní inṣàlá nínú sọ̀bìrì olùdókòwò bẹ́ẹ̀ ni wọn bàbá mi bá rí i ẹ kò sí nǹkan kan ẹja máa wò bọ̀ tó bá dé bẹ́ẹ̀ náà olùbọ́ sí onímọ̀ àfaradà ẹ̀rù gáyà tulẹ̀ àtọ́à lèlúwàlídẹ́ pé ìrọ̀ mọ́ ń gbọ́ràn sóbì lẹ́nu tírú ẹ̀ bá wà lẹ́nì àní rọmọyàwó àní rọmọjàgùdà àní rí àwọn tó lọ jínigbé o torí kò sóbì tó máa pa ọmọ ẹ̀ láṣẹ pé máa lọ jíyàn òbí tó bá dé ṣerú ẹ̀ ajọ́ náà jogún lọ́dọ̀ òbí ẹ̀ àmọ́ ọ̀nàbí Ibrahim ó fi àpẹẹrẹ pé kí bàbá àyàn sọ̀rọ̀ kéèyàn dẹ̀ gbó sí lẹ́nu ó fi yẹn lélẹ̀ fún wa ó ní sàtàjídùn ní ìṣáàlá nínú sọ̀bìrì ó ní máa faradà anything anything tọ́lọ́ bá ní bẹ́ẹ̀ ṣe fún mi máa faradà ànàbí Ibrahim náà dẹ̀ ní òun náà mọ̀ pé clear message ní látọ̀dọ̀ Ọlọ́run pé lọ ṣe kò doubt ó dẹ̀ gbé ọmọ ẹ̀ olùdíjọ́ ọ̀rọ̀bà ìjẹ̀bí ó tẹ́lẹ̀ ọlọ́run ó ṣe ní kò ń ṣe ó mú ọ̀bẹ ó fẹ́ du inú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń pa nípa ọ̀rọ̀ léyà òun náà ni pé ọ̀bẹ yẹn wọ́n wá dúdú dúdú dúdú ó fi wúwúwú ọ̀bẹ yẹn ò wá kò gé nọ̀nọ̀nọ̀nọ̀ kò rí bẹ́ẹ̀ àgbò méjì ló wà ní àlìjọ náà ìkan tí kì í máa gbọ́ràn òun lọ́wọ́ ni kò mú wá èèyàn tún ṣe lè wá ní àlìjọ náà kó má gbọ́ràn ẹni tó bá gbọ́rọ̀ lè dé inú àlùjọ náà nítorí pé ẹni tó gbọ́rọ̀ òun ló máa òdí ẹ̀ lọ́wọ́ á ní wọ́rọ̀dú àná ẹni ọlọ́run bá yọ́nú sí pé o lè o lè rapálá wọnú àlùjọ náà kò ń ṣe mọ́tò mọ́ọ̀lù ẹ̀ téèyàn máa gan so wípé àgbè méjì ló wà bẹ́ẹ̀ ìkọ́ gbọ́rọ̀ ìkọ́ gbọ́rọ̀ lọ́wọ́ ṣe ní kọ́ lọ dún lò ọlọ́run wá ní kí n bàtà níbi ìwà Ibrahim wá gbé ọ̀bẹ yẹn lé e pé kóun dún tọ́lọ́run ti wá rí i pé ẹrú mi yìí ó gba tèmi bí kinní yìí ṣe dùn tó ó gbà láti ṣe ọlọ́run ní fàdé ìlọ́run bìzíbóyin nazib a bá fi àgbò a bá fi pààrọ̀ ọmọ yẹn òun náà kàn máa wulẹ̀ báyìí lórí pé ah, ọmọ bọ́dún bẹ́ẹ̀ wà ń bẹ̀ mọ̀ àgbò ló ń bá ń bẹ̀ àwọn màlẹ́kà ló gbé wá tí wọ́n gbé ọmọ kó ń bẹ̀ lẹ ànábì Ibrahim bá fi pa ẹran léyà kí ló wá kan àwa mùsùlùmí torí pé àìmọye ànábì ló ti wá lẹ́yìn ti ànábì Ibrahim tó fi jẹ́ pé gbogbo àwọn ìjọ ànóbì tó kù wọn kì í ṣe olóńgbé ayé yìí náà sọ pé wọ́tara kiná ha eh, wọ́tara kiná ha àwa fi àpẹẹrẹ yìí lélẹ̀ fún lil akhari fáwọn tó ń bọ̀ lẹ́yìn ànóbì gbogbo ìjọ ẹ̀sìn míì tí ò bá ṣe kò gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu gbogbo ìjọ tó báyìí pàànà bí wọn àtàrà ànábì Ibrahim ló ti wá ànábì Ibrahim ló bí Ismail òun ló bí Isaac òun Isaac ló bí Yakub tóbi ń bọ̀ lẹ́fẹ̀ẹ́ ànábì Musa ànábì Isa gbogbo àwa tá à ń kílèmù ẹ̀sìn ẹ̀lú ẹ̀ka wa ṣe ọlọ́tọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn tànábì Ibrahim yẹn òun ṣe ní àpẹẹrẹ lil akhari fáwọn tó ń bọ̀ lẹ́yìn ànábì Ibrahim ló jẹ́ kí ànábì wa Muhammad sasalam kó jí ẹ̀sìn yẹn padà ìpele ọdọọdún léyà àgbọ́dọ̀ máa pa ẹran ìtafẹ́ pẹ̀lú ọlọ́mọdé gbogbo wa lọ́wọ́. lẹ́yìn ìkùnsẹ̀ ẹni tó yí ọdún àti ìgbẹ̀yìn ìkùnsẹ̀ ẹni ọlọ́run má fi ilẹ̀kùn kan tó kù ta ọṣẹ tá ó fi dágbé. ọlọ́run ṣàánú wa gbàdúrà wa dúró tì wá wọ́n fi lè fún wa gbogbo wa lọ́wọ́ jà á ṣòfò wọ́n jà á gbogbo ẹ̀tọ́ bá ń gbé sáyé wọ́n já gbogbo àmì lónìí lọ́wọ́ sàánú wọn búrẹ́tì wọn bọ́ọ̀lá ìṣeré wọn. wọ́n ní àti iná fi dúnú ọ̀hásánná wọ́n mú ya ọ̀rẹ́tì àsánàtà ọ̀fin náà àgbàbọ̀ náà ṣùgbọ́n àrọ̀bíkà rọ́bìlì ìrìnsàtì àmọ́ àṣìfúnná وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم أبو العبد orúkọ mi ni alhaji abdulrahman aláwìyé aláṣẹ àtòlùdarí àgbàjọwọ́ homes and properties tó wà ní NTA road number thirty nine ọgbẹ́ so lórí ọ̀rọ̀ ọdún iléyà tí à ń ṣe lọ́wọ́ tá a wà nínú pọ̀pọ̀ ṣinṣin ẹ̀ àkọ́kọ́ ń bẹ àdúrà mi ni pé ojú wa tó rọ́dún ìkọlọ́njẹ́ kárí tọdún tó ń bọ̀ má ṣe lè ní àṣemọ̀fẹ́ nìkankan wa bọ́ ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àtàwa tá a kì í ṣe mùsùlùmí ni pé tá a bá wà nínú ayé ẹ jẹ́ ká máa rántí pé ayé yìí a máa filẹ̀ ńjọ́ kan àpadà bọ̀ wá sọ́dọ̀ ọba tó ní wá kí la fẹ́ mú bá lọ sọ́dọ̀ ọlọ́run tó ní wá yẹn ìyẹn gangan ni kádìmẹ́rù kí la fẹ́ mú lọ òun ni kádìmẹ́rù nínú wa wa nínú ṣe wa níkọ̀ọ̀rọ̀ wa ní gbangba wa ká máa mójútó ọ̀rọ̀ ọlọ́run dáadáa níbẹ̀ lórí pé njọ́ kọlọ́hún ká jẹ́ kí a lè jẹ́ ọmọ ọ̀dọ́ rere kí olúwa lè kí wa káàbọ̀ pé ọmọ ọ̀dọ́ rere káàbọ̀ ọdún tọdún yìí náà ọlọ́mọ àfi ṣe òpin fẹ́ nìkọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́njẹ́. assalamu alaikum warahmatullahi wabarakatuh orúkọ mi ni nurain akínọlá ibrahim èmi ni bàbá àdínní fún muslim community ọlọ́sùn so adúpẹ́ tí ọlọ́run fún wa ní ọdún yìí ṣe so ọdún tá a ṣe lọ́dún yìí náà ọgbẹ́ ọlọ́run sì jẹ́ kí ọdún náà kò ṣe ṣe àdẹ̀dúpẹ́ pé tọ̀nà àtàwọn èèyàn náà ọ̀pọ̀ so ọpẹ́ tá a dún náà ni pé ọlọ́run tún lè ní gbogbo wíwẹ́dà ṣeré láti bí ẹnujọ́ mẹ́ta náà ọlọ́run tó bá dájú òní dúró so adẹ̀rí pé àwọn èèyàn wa náà ìbẹ̀rù ọlọ́run báyìí náà wà lọ́kàn wọn torí kò sí pé bóyá èèyàn kan rí pé bá pé torí òun òru rẹ̀ ran àbí kíní kan tó torí ẹ̀ lọ́jọ́ kò sílé so gbogbo náà ni wọ́n wá tí wọ́n ṣọdún so adẹ̀rí pé ìdùnnú náà ló jẹ́ fún gbogbo wa so yìí náà yẹ kó tún ṣí wa lórí ní Islam pé àwọn èèyàn wọ́n ti ní àgbọ́yé ẹ̀sìn ọ̀sọ̀ gbogbo wọn ti gbogbo ẹ̀ náà ti ń yé wọn kò dàbí tayé ìgbà kan tó pé wọ́n ṣe àwọn ìpè báwo ni nǹkan ṣe rí so adúpẹ́ lọ́lọ́run àdẹ́túnpẹ́ lọ́wọ́ ẹni tó tó sponsor program yìí náà àgbàjọwọ́ kí lọ́ba máa ṣe àlékún ká àlékún ìwé fún tẹ̀ máàmù wa náà àti gbogbo àwọn olóyè náà pàápàá tó kù náà kí lọ́ba kó bá ṣàánú wọn kí wọ́n máa ṣe ọdún yìí náà ní ọdún tí wọ́n tó kù tá máa ṣe láyé kí lọ́ba fún alẹ́mí gígùn àlàáfíà àti fọkànbalẹ̀ láti fi ṣe iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan náà kó má sì di ìbàjẹ́ kí lọ́ba kó ṣàánú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́láwọ́lá wàlá kọ́ta èèlà bẹ́ẹ̀ àlè ìlẹ̀ azim. Thank you.